Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. àṣànà ẹ̀rí pé Bukky ò ní life ok kí ló ń fúnni láyọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ tí mo sọ yẹn sí kí ni nǹkan tó múnú èèyàn dùn tọmọbìnrin máa jí tó máa lóun fògo fọlọ́run kí lọ lóun gbogbo nǹkan tọ́lọ́run pa láṣẹ kò sí ìtò múṣẹ ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí gan wọ́n tún ná lọ́mọ kan kúrò lágàn ìbíkúbí ìlàjì ọmọ ló bí tálántó ló ní ìlàjì ara ni mi ò fi yọ mi ìdẹ́kúrọ́ ọmọ tí n bá kúrọ́ ọmọ ẹni kó ṣòwò fídíò ẹ̀ látẹ̀yìn tí ó bá ṣe tálátó lọ pè mí lọ́mọ àlè alápá ń ṣán pa ni alẹ́sẹ̀ ń ṣán ẹsẹ̀ mi ò dẹ̀ fi yọ ọ́ orí iṣẹ́ yẹn ló máa wà tó ti máa máa ṣépè lomo. ọmọ ọlọ́mọ adẹ́tù máa sọ pé mi ò ṣépè fún rí o mo ṣẹ̀ṣẹ̀ ṣe lénìí ni o mi ò kàn lè máa mú gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn dání torí kò síbi tó ti ń sọ̀rọ̀ àlùfàṣà sọ́mọ yẹn tí inú mi máa ń dùn láti, láti ní mò ń gé dání. O ò mọ̀ pé ọmọ tí ò nẹ́ṣẹ́ lọ́rùn ló ṣòro ṣẹ́ jù. Ọmọ tí ò tí, ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pọ́dún kan. Ọmọ tí ò mọ̀lé olódi. Ju gbogbo ẹ̀ lọ. Èyí tí mo tún fẹ́ fi kún fún yín, Bukky Jesse àtàbúrò ẹ̀ wọ́n jọ wà nínú ilé báyìí ni. Wọ́n jọ ń pọ́n owó náà san ni wọ́n jọ ń powó ilé san ni àti ó mọ nǹkan tó tún san nínú ilé wọn wọ́n jọ pín san ni. ẹni tí ò láyọ̀ ẹni tó jẹ́ pé àbúrò ẹyọ kan tó ní nínú fámìlì bóyá torí pé òun àtẹni ẹjọ ọjọ́ rẹ̀ náà ṣe jọ níṣòro kan náà òun nìkan lọ̀rẹ́ nínú gbogbo ẹbí gíbàtì bó ṣe pọ̀ tó yẹ mo yọ sọ́rọ̀ ẹnìkan ẹ wá bá mi bèrè lọ́wọ́ ẹ̀ ṣé tó bá yẹ pé mo yọ sọ́rọ̀ ẹ tó máa tó sọ fún mi Bukky sọ fún mi ó náà kọ ẹ máa lù bí olórí burúkú alùpá ló máa fi tiẹ̀ ṣe ó lò lòun lọ́kọ́ ẹ̀rọ ẹ̀ kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀ àti gbà yẹn kò dẹ̀ lé ẹ tó ké sí pé òun ẹ sọ fún mi láàrin èmi àti yín obìnrin àtọkùnrin tó bá ti kọra wọn tó bá jẹ́ pé ọkùnrin yẹn òun ló yan ẹlẹ́dàá obìnrin yẹn jẹ obìnrin yẹn sì máa pàdé lọ́kì dájúdájú irọ́ ló pa fún mi gbà yẹn pé ọkọ àbúrò ẹ ló lù ú ó wá jẹ́ kó yé mi sí pé àbúrò ẹ gangan òun ló ní ṣìnà òun làṣàna mo yọ sọ́rọ̀ ẹ làṣàna gbogbo orúkọ tó ń pe wù mí òun gbogbo orúkọ yẹn ló tọ́ sí mo yọ sọ́rọ̀ ewu lọkùnrin ò ṣe pé. dàbí oyíbo yìí Bukky Jesse dàbí oyíbo yìí Moyosore dàbí oyíbo yìí àwọn ìka torí tó bá ṣorí burúkú yẹ kí Moyosore sọ fún ẹ pé a sísítà òun obìnrin lòun náà ẹ ó ti tó o pò ó máa máa dùn mọ́ ni òòrọ̀ ọjọ́ tẹjọ́ ń bọ̀ látẹ̀mbásì tó ń bóyí kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ẹ à gbogbo èèyàn ló ń mọ̀ òun gbogbo èèyàn ló ń pò òun ayé ẹ ti fọ́ ọ̀dẹ́sìn lára àwọn tó ń pè ẹ̀yẹn wọ́n lè ṣekú pẹ́ ara àwọn tó fẹ́ yín sí ẹ tó rò pọ́ nífẹ̀ẹ́ yẹn ó máa ní ìtò ètí ẹ tó lè ṣekú pẹ́ níṣẹ́jú kan ara àwọn tó ná bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́nà yẹn ìmí máa ṣe kí ẹ èmi máa wá lọ lọ́nà èèyàn ká wá máa wá dé di social media <laughs> wọ́n pè mí wọ́n ṣe ṣẹ́ṣẹ́rẹ́ dolùṣẹ́ lójú ìdí kí náà ti mọ̀ ẹ́ ìdípò ń búwú mi òun ló ti di celebrity oníranù àǹtí òfò àgbàyà. Ebo gbẹ́jọ́ tí wèrè tó wá bẹ tó ń bẹ rò òun mo ṣe ń sọ fálọ́ba ipe ìṣòro ayé ẹ ìṣòro ayé ẹ in fact ó pọ̀ ju tilẹ̀ alọ́ba lọ lẹ́ni tá rọba pè ní mẹ́sàáyà tó ń rojú ẹbí ẹ̀fù ó ẹ̀ rí bó ṣe ń ṣe ṣó ni ṣẹ́ni tó láyọ̀ ń ṣe ṣó bẹ́ẹ̀ yẹn ni ẹ kalẹ́ sista ẹni ẹ ti sùn ṣẹ́ni tó ní ayọ̀ ọkàn ṣó ń ṣe ṣó ẹbí ẹlẹ́bí bí Bukky ṣe ń ṣe ni ọjọ́ òlẹ́rìí tí mo máa ń ṣe ṣó nípa ṣó yẹn tó bá yẹ pé ó ti gẹ́tà síbi. ọjọ́ wo ẹja àtúgbọ̀ síwájú. ṣe ti gbọ́ alọ́ba sọ fún wa pé social media ò kí ń parọ́ táwọn èèyàn ò bá rí wọn ò ní máa sọ̀rọ̀ wọn ò ní dúró lé lórí pé wọ́n fẹ́ DNA test social media ò kí ń parọ́ ọ̀dẹ ní alọ́ba jòsí social media parọ́ jù wàláì ohun tó ń dán lórí social media kọ́ ni wúrà wàláì social media ń purọ́ jù tó bá bí ẹ dáadáa lọ gba court order kó sọ pé social media òkè ń purọ́ ibẹ̀ náà ti náà nídìí DNA test lọ sọ bẹ́ẹ̀ fún wọn jọ má parọ́ o torí wòlíì ló péré o dẹ̀ ní òkè ń parọ́ tó bá purọ́ ọlọ́run ọlọ́run á gba ojú ọ á gbójú lójú ẹ spirit Mohbad á kó sójú ẹ mi ò rí useless father bíi tiẹ̀ rí who does that ẹ fàdé ọmọ yẹn golo ẹ fi dé lórí àtọ bó ṣe kú yẹn gan ó yẹ kẹ́ ṣì máa respect oore tó ṣe fún yín nínú ẹbí yín torí gbà tó wà láyé ah, ah, kò ṣe ò ṣe ó ṣáà ló ra mọ́tò fún ẹ gbà tó ṣírò gbogbo owó mọ́tò ní lọ bí five million naira ó try ní ọmọ twenty seven years kí ló ń gan tí nì ó ṣẹ̀ṣẹ̀ gbalé wọ́n nílé tó máa kọ́kọ́ gbà láyé ẹ̀ kò tí ì tó five months kò ì lo five months nínú ilé yẹn tó fi kú bóyá five months dẹ̀ náà ló lò gbogbo pé Wùmí ń tọ́ oyún gbogbo oyún tí gbogbo oyún Mohbad yẹn gbogbo àsìkò tó fi gbóyún yẹn o ò gbọ́ pọ́dọ̀ rẹ ọ̀dọ̀ rẹ Mohbad ni Wùmí ń gbé o ò gbọ́ pọ́dọ̀ rẹ Mohbad Bella òun lọmọ ẹ ń gbé kí ló dé tọmọ òrówó gbalé àmọ́ ẹ̀yin ò believe pé kò sówó lọ́wọ́ ẹ̀ ẹ̀yin gangan especially ìwọ ó wà lára àwọn tó pa ó wà lára àwọn tó pa because bó ṣe máa máa demand lọ́wọ́ èrè ńgbà tó wà láyé tẹ́ ẹ̀ ní fi lọ́kàn balẹ̀ alọba ó níṣòro fi social media lẹ̀ gbogbo àwọn blọ́ọ̀gẹ́ tó ní kọ́ máa búlì wù mí nǹkan burúkú ló ń ṣe proof leléyìí o proof leléyìí bó ṣe pè sọ́dọ̀ Bukky kò ń ṣe first time lélẹ̀ third time àtọjọ́ tí Bukky ṣe pé tó ṣe ṣóò fún ẹ tó bú ẹ dáadáa sórí pé tell time rèé so ń gbádùn bó ṣe ń bu wọ́n wá gbé wọ wọ́n búlì ẹ wọ́n bu ẹ dáhùn tẹ búlì wọ wọ́n sọ̀rọ̀ sọ ẹ lọ́pọlọ lórí Instagram wọ́n ba ayé ẹ jẹ́ síbẹ̀ reason nìyẹn tó ṣe ń gbó bí ajá lọ́dọ̀ Bukky o ò fò lọ́dọ̀ Bukky ó máa ń ju ẹ gan ẹjẹ àgbọ̀ síwájú sí. tí ó bá dé wàá dúró nílùú ṣe mọ́ kó kọ̀ọ̀rọ̀ lásán fún gbogbo ọmọ nàìjíríà pé orúkọ ọmọ yìí o kò jẹ́ alọ́ba. bàbá díẹ̀ tí ẹ lórúkọ ẹ̀ jòsí àbíkí náà pẹ̀ go and sit down go and sit down wàhálà ó yẹ kí Wùmí máa wọ ẹbí wèrè báyìí o ti o ti o ti ń nọdẹ lórí ó dà ní kò ti lọ ka ibi tó ti ń bu ẹ lórí Instagram ọ̀dọ̀ gistlover instablog ibo ló ti kà á dà ní pé òun ló ṣe ṣì sọ ló ṣe ń ṣìṣe kó ya lọ́ba wọ́n fa lọ́ba wọ́n fi ń gbowó ń báǹkì ó ṣe sọ ikú mà bọ́lá jẹ́ o ikú bọ́lá jẹ́ o ọlọ́run ò ní fi ikú tó yáwọ́ kò ní fi pa nínú wa. àwọn ọmọ tá a bí sílẹ̀ sáyé àdúró tọ́jú wọn so that ayé ò ní fi gbá máa gbá wọn lórí kò gbúdọ̀ jẹ́ pé nǹkan ṣe nǹkan ṣe ọ̀tà wù mí kó jẹ́ pọ́tà wù mí àtọkọ ẹ̀ lọ́jọ́ tàtẹ́rù ń pa kí ni máì máa ṣe fọmọ ẹ̀ ta ló máa dúró tọmọ ẹ̀ ta ló máa jà fọmọ yẹn Liam jẹ́ àgbọ̀ síwájú sí. ìyọ̀wọ́ ẹ̀ pé ó fi hàn alọ́ba kọ́ fún ṣẹ́pù ó lè má ṣe pẹ̀lú pé òun ò ní ṣe tó lágbára ju ìjọba lọ á ìjọba yìí wo ìjọba yìí wo ni tó bá lágbára jù lọ á pùfà ìjọba wo ni ṣé ìjọba ló ń béèrè DNA test ṣe bó náà àwọn ọmọ Nàìjíríà ló ń béèrè DNA test báwo tún ni tìjọba tún ṣe wọnú ẹ̀ báyìí ṣé ọmọ Nàìjíríà tún kọ́ ló ń béèrè DNA test ókè mò ń gbọ́ ẹ. Ah can you imagine ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tí ò bá ṣe ó ti tẹ́ ó ti tẹ́ kárí ayé lọ́wọ́ gbèsè ayé ẹ̀ lórí Instagram ó ti tẹ́ ìjà ìwà àti ta ló ń jà wàá wò wàá bá rẹ̀ jà olè òpònú ó fẹ́ kí Mohbad kó àkórùn ewé ṣe ń ra kàkàkàkàkàkàkàkàkàkà ẹ rí kò bá ṣe DNA tó jọmọ gbogbo padà padà san oríṣiríṣi. ibi kan ní dákẹ́ mi ò lè ní sinmi lórí ọ̀rọ̀ yìí. mo alọba oná ò ní sinmi lórí ọrọ ẹ̀ àwọn èmi ò èmi ò mi emi tó pè mí ìgbàdúrà kò sinmi ìsinmi ò jẹ́ titi ẹ mọ́ so ò gbọ́dọ̀ sinmi ó gbọ́dọ̀ máa gbó ajá lọ ni èmi mọ́ wáyé tó ní platform tẹ́ pé àwọn oníṣòkòtò tán ti rí bíi ah mo rí fídíò mọ́ mi Mohbad omi jábọ́ lójú mi wúmà yẹn ló mọ̀ pé òun sọ nǹkan nù ìyá Mohbad ìyá Mohbad ẹni tó bá mọ̀ ẹ́ sọ pé kó má ronú ó ti rù gan kí ló dé ó ti rù wúmà yẹn ti rù ẹni kọ́ má ronú mọ̀ gbogbo ẹ̀ sì máa dà àdánwò ni kò ń ṣàdán tán obìnrin yẹn rù ẹ wo ẹ wo kí lorúkọ ọmọ yẹn àdúrà gbogbo aṣọ Mohbad tó yẹ kó gbé kádùrà gbé ìwọ ló ń gbé wọ kiri ó lọ́ọ̀bọ ọmọ ẹni ó dẹ̀ nábúrò ó nábúrò àbúrò kan ló yẹ kó jogún ẹ̀gbọ́n ẹ bàbá ló ń jogún ọmọ o ì tí ì gbọmọ wọn ì tí ì sin ọmọ o ti ń wọ aṣọ ẹ kiri mo sọ lọ́jọ́ kìíní àná èèyàn kan kọ́mẹ́ǹtì pé kí ló dé tí ò lè wọ aṣọ ẹ mo yá blọọkì ẹ ibo náà ti ń ṣe nílẹ̀ Yorùbá ìfà àtàṣọ tọmọ yẹn bá bọ́ sí ẹ lọ́rùn gan bí wọ́n ṣe tí ì sìn ó yẹ kó ṣe máa kọ́ ẹ lára láti wọ̀ ó wá wò ó fi ń ṣakọ ń ṣakọ ọmọ yẹn dẹ̀ wà mọ́ṣúárì who does that eh? who does that àwọn òyìnbó ń bì báyìí gan tó pé a máa ń rò pé bóyá àwọn ọmọ gbogbo nǹkan táwọn sọ pé kò ṣe kò ṣe yẹn kò kan òyìnbó irọ́ ni o òyìnbó gangan ọlọ́run máa jẹ́ tí nǹkan bá ṣe ọmọ wọn nínú ilé gbogbo nǹkan ẹ̀ pátápátá ló máa kó lọ ṣáríìtì wọn ò ní fẹ́ máa fojú rí débi pé wọn á máa ronú wọn ò ní fẹ́ lò ìwọ máa ṣọ ọmọ ẹ̀ ń bọ sọ́run kò sí rònú kò sí rònú kò sójú títí wọ́n tún ṣe tàbí òfin tí ní yes aṣọ ọmọ ẹni ó lè wọ toró lọ́ọ̀bù ẹ̀ irú òfin òṣìwò nìyẹn. sísẹ́nì. á dáa fún yín mo rí kọ́mẹ̀ntì kan wọ́n ní the man is very wicked á dáa fún yín èèyàn tó ní dunú ló máa mọ̀rú èèyàn báyìí very very heartless ó burú ó níkà aláìdáni amọ̀tara ẹni nìkan ó lè ọ̀lẹ ọmọ kú ó fẹ́ máa lògo ẹ̀ òun náà ti di celebrity a nígbà tí Bukky Jesse bu ẹ̀gbọ́n kan tí Bukky Jesse sọ ni ó ló lóun ti di celebrity o òun ò lè ṣiṣẹ́ mọ́ o ó padà lọ bẹ Bukky Jesse ni kó má bàa tú àṣírí torí ìyẹn ò gbádùn wọ́n padà lọ bẹ àǹtí wèrè yẹn ni Bukky Jesse ti wọ níwọ̀kúwọ̀ kátẹ̀wá play show yẹn lọ́jọ́ kan but ká play lọ́sàn-án gangan <laughs> ah Bukky wọ ó ló máa wọ ọṣọ ọmọ ẹ̀ á tún sáàgì ó ní gbogbo nǹkan tọ́mọ ẹ ṣe ló fẹ́ máa ṣe Bukky wọ ó lá kó fóònù méjì dání báyìí a ṣe gẹgẹgẹgẹgẹ ó bẹ Bukky ní kíákíá àwọn ẹbí wo ló ń ṣe ibi ìwọlárí tó ń ṣe ibi tó ń ṣòṣì ó ní bàbá Wùmí wà láyé kò ṣe jáde nígbà tí bàbá Wùmí tó nírònú ṣé bàbá yẹn fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di celebrity ní <laughs> celebrity ò fi kú ọmọ jẹ́ celebrity ṣé bàbá yẹn lòun fẹ́ ṣerú ẹ̀ ni kí ló fẹ́ jáde wá ṣe kí ló fẹ́ jáde yí ẹ̀gọ́ ò jáde kó mọ̀ pé àwọn kan wà láyé wọ́n nírònú wọ́n nítìjú. bàbá ẹ̀ wà láyé kò jáde ó ń bọ̀ kẹjọ wa máa wíre gbé kí bàbá yẹn sọ ha kó wá sọ hó bàbá tó ẹ ní nígbà tí wà ẹ pọ̀ jùgbó ló blọọkì ẹni lójú ayé ọmọ ẹ ẹni tí ó fẹ́ wàhálà tí ò nà pọn tí ò lè rojọ́ wèrè bíi tiẹ̀ nǹkan tó ń ṣe iná ó kọ́ ẹ pé Èkìtì tí mo mọ̀ yẹn ilé kejì wa náà gbé torí mo padà rántí. baba yẹn náà gidi but kò wá atlas bíi ti alọ́ba kò dé wicked ẹ jẹ́ ká máa gbọ́ lọ. rárá fojú ara ẹ̀ ṣòṣì bíi tiẹ̀. ṣẹ́rí búkì jèsè òun lẹ́rú máa ń bàjò láyé ẹ̀rí wẹ̀ ṣe àmì jésù àmì jésù ní kíni ó fọkàn ẹ balẹ̀ kó má lọ ní hypertension ó tiẹ̀ ti ní torójú ẹ ti ń wọ́ ó ìwọ tó ti ń jẹ àìsí wọ́n ti bẹ wọ́n ti fún ẹ lóògùn tó fi ń ṣọ̀kì ó jẹ àìsí mọ́. Hmm. ẹbọ pẹ̀lẹ́ ẹbọ àṣàṣe ń palá ṣàṣe irọ́ ń sà àwọn tí wọn ò bọ́ tàtọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ oníwọ̀n sọ̀rọ̀ ó tún lẹ́bọ̀ọ́ ó ní wọ́n ń gbọ́wọ́ àṣàṣì apalásàṣì ò gẹ̀ẹ́ta rẹ̀ ìwọ ló ṣàṣì ọmọ yẹn gan náà ló mọ̀rìn tó ti máa rìn lé lórí gbogbo àwẹ̀ tó lóun gbà yẹn bóyá kọ̀tà ọmọ yẹn kù mí òun nágbára kankan tó lè fi sọ̀rọ̀ àṣẹ sínú ayé Liam ìyá ẹ̀ ló ní agbára gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣépè yẹn ẹ̀ lágbára lórí Liam ẹ̀ ní agbára lórí àánú yín kàn ṣe mí ní pépè tẹ̀ ń ṣe àwọn ọmọ yín ló máa forí rò ẹ jọba bá ẹgbẹ́nu òsì lọ ọ̀rọ̀ wèrè wo lọ́mọ ẹ sọ tó ń dúró lé lórí bẹ̀rẹ̀ lé lórí kó jókòó lé lórí ẹ̀yin tẹ́ ẹ ponú tẹ́ ẹ rọrùn hmm. sà. wọ́n ní hmm. wọ́n ti ń ṣe ti pẹ́ tí wọ́n ṣe tọkọtaya ni ohun tí wọ́n ẹ mọ̀ pé mo ní mo máa sọ fún yín ohun kan tí Bukky ń lò tí bàbá ẹ̀ ó lọ́mọ òun ní wọ́n ti ń ṣe ti pẹ́ ó ní ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pọkọ jayé ni ẹ̀rí pòun yẹn ni Bukky máa lo apọkọjáyé dájúdájú bàbá tó fi sí lẹ́nu rẹ̀ wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni ẹ bá wa gé ṣó fún Wùmí ara àwọn evidence tó ní ìdìrí à ń gbọ́. alọ́ba stop gbogbo nonsense tó ń ṣe yẹn gbogbo wa la máa sọ wà láìtàláì o ti understand everybody ló máa ń sọ in fact kò pẹ́ tó ṣẹ̀ṣẹ̀ tí mi ò ń tẹnu mọ́ kinní yẹn mọ́ wà láìtàláì gbogbo wa la máa ń sọ especially àwa ta tún gba arab country kọjá àwa tiẹ̀ máa fàágùn ni gbogbo ìtẹ́yẹ máa sáré rọ̀ṣẹ̀ nàìjíríà yẹn wàá gbọ́ wà láì wà láì má tún fàágùn o ti understand so forget it jẹ́ ká gbọ́ràn okay ó fi kò ń ṣe muslim ó gba muslim wọlé gbàgbé ẹ̀ yé kàràmọ̀ ìwọ ṣe wà láìta láìrè lọ́jọ́kòó lọ́jọ́kòó sọ̀rọ̀ ayé ẹ̀ wọ́n ná gbóbìnrin olóńgbóbìnrin sùn nílé ọmọ ẹ̀ ṣòótọ́ ni who does that ilé tọmọ ẹni ilé tó níyàwó sí ilé táwọn òṣìṣẹ́ ń bá gbé bẹ̀ ó gbé obìnrin ló lọ́nba sunú ilé yẹn ṣé o ṣe lóòótọ́ àbọ̀kúrọ́ ọmọ ẹni o ò sọ yẹn mọ́ alọ́ba <laughs> wàláì ni kó o máa rí onírànú

ẹgbọ́n nǹkan tó sọ ẹ̀ka òun mo pín nìyẹn ẹ gbọ́ wọ́n ní nígbà tá lọ́ba tó ń gbowó èkó mọ́ ọ̀tọ̀ làwọn tó bímọ o ṣèbó yẹ kí gbogbo wọn lọ ṣe papọ̀ ṣèbí bówó bá ṣe mọ lògùn ṣe mọ bàbá ìtakú o ó náà gbúdọ̀ fóun lówó tóun náà máa fi ṣe patí òun náà gbúdọ̀ pẹran o òun náà gbúdọ̀ dáńsíá o ìwọ̀nba owó tán rí fún ó takú o iye báyìí lòun fẹ́ o wọ́n fún lówó o ó ṣèkó mọ́ o ó ṣèkó mọ́ wọ́n níbẹ̀ náà náà ti bẹ̀rẹ̀ sí ní ní ibi ọ̀rọ̀ kó mọ́ láàárín òun àti Wùmí ti bẹ̀rẹ̀ sí ní dàrú wọ́n ní bọ́n ṣe lẹ̀pọ̀ rè tẹ́lẹ̀tẹ́lẹ̀ o five and six ni wọ́n o kẹmọ́rú èèyàn ti máa ń jẹ́ o ẹ ṣe jàre pẹ̀lú kọ́mẹ́ǹtì yẹn ẹ ṣe o ò lè sọ pé gbọ́dọ̀ ṣe mo ti ṣe show tí mo advice ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta kó lọ ṣe stop it nǹkan tó mo ṣẹ̀ṣẹ̀ understand ni àwọn tó bá ní wọn ò lè ṣe mọ́ i'm sorry ẹ má bú wọn mo ṣẹ̀ṣẹ̀ understand ni why o gbọ́dọ̀ ṣe don't talk like that lọ́mọ bó ṣe ń bá nìyàn sọ̀rọ̀ o ò lẹ́kọ̀ọ́ alọ́ba abájọ wọn ní bí obìnrin bíi mẹ́ta wọn ti bẹ ẹgbẹ́ tó gbé tì wọn ní kẹrin ló wà nílé ẹ̀yìn ìkẹrin ó wá ń parọ́ pé Mohbad torí Mohbad lẹ ṣe ń kọra yín nígbà tó pé Mohbad kú ti kú kò lè defend rẹ̀ obìnrin kẹrin ìyẹn náà kẹrẹ ohun tó máa jẹ ló ń wá ló ṣe gba kámú torí ó wà ń bẹ ó tún máa lé ẹ tẹjọ máa ń káàkiri òun wà ń lé ó máa lé tẹjọ káàkiri báàlì ẹ ṣe ṣe nìyẹn tọlọ tọlọ fi sẹ́yìn káńtà bí wọ́n ti mọ́nu sẹ́ẹ̀lì ni àbínú kéèjì náà fi sí ní kóòtù o ò lè sọ pé ó gbọ́dọ̀ kí ló ń ṣe é ó ní ráì tọ́mọ ẹ ní kò ń ṣọmọ ẹ ìgbà tọ́mọ ẹ wà láyé ò ṣe bẹ̀rẹ̀ ò ṣe bẹ̀rẹ̀ DNA test ṣó kú dànù ni ò ṣe bẹ̀rẹ̀ ṣó ṣọ́kú ni ó wá jí láì ṣe Jésù tó jíǹde lọ́jọ́ kẹta ọjọ́ òkè ló jí. Oya, yá. ìjọ má sọ pé tí ò bá ṣe ó lágbára jùjọba lọ ìjọba obìnrin DNA test ìjọba justice for Mohbad ìjọba ló yẹ ká face ká máa béèrè pé kí ló ń ṣẹlẹ̀ autopsy result dá àmọ́ wù o wù o wù o wù mí o aláìka lè nìyẹn ìjọba ni yìí máa wò yín báyìí ni báwo eléyìí ò ní life wọ́n wá ní wọn ò mú result wọ́n ń bọ̀ ọ́ ó tiẹ̀ ní result àtó jáde bí mo ṣe gbọ́ bọ̀ nọ́nsẹ̀nsì tẹ̀ ń ṣe ti pọ̀ jù sà ẹ mọ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ẹ lọ máa gbàdúrà tàbí kẹ́ máa kọrin bàbá àrà tó rẹ máa lo ohun bàbá àrà ọlọ́run ní fọgbọ́njọgbọ́n ni bàbá mi ní fìmọ̀jọ̀mọ́ fún ẹ̀yàn wàá wá sọ pé aláwùrá bí o dákun fún mi lọ́gbọ́n kú ọgbọ́n o aláwùrá bí o dákun fún mi ní ìmọ̀ kù ìmọ̀ orin yẹn ni kó máa kọ alọ́ba ẹ nágídí ẹ̀ ní ọpọlọ bàbá àrà náà ló tún ní ilá jọra ẹ̀ lójú ilá kó alọ́ba ó ti kó ikọ̀ yìí jọra rẹ̀ lójú ikọ̀ yìí wẹ̀wù ó ti wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ má kó bá mi ìfẹ́ kọrin lálẹ́ yìí torí kíní ìgbìyànjú àjò sá sí mi lọ́fun ó ti kó ó ti wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ó tó fàtẹ́tẹ́ dì í mo ń rò pọ̀rọ̀ ẹbí yín ni ẹ rí pé má ṣe ṣó má padà wá mi ní wá mi ní ṣe ẹni tì ní má tún fèsì ẹlòmíì mi ni mo hate kéèyàn máa fẹ́ bí ẹ̀ta kite tẹ bá wa ṣe DNA test tí DNA test proof pọmọ Mohbad lọmọ yẹn báwo lo ṣe fẹ́ báwo lo ṣe fẹ́ kí Wùmí kó má sọ ìtàn àbí kó kí ọmọ ẹ̀ kó bá àrọ́bá àrọ́bá dẹ̀nà tó pè ní bàbá ìtàn fún ọmọ ẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí kò dìgbà tọmọ yẹn bá dàgbà táwọn èèyàn sọ fún un ó níbi tọmọ yẹn á ti máa dé láyé tí Wùmí á máa pè jókòó ohun ojú mi rírì bye bye bye bye ni ọmọ yẹn náà wá lọ máa kà á lórí Google á rí bẹ́ẹ̀ ṣe ṣayé lóòótọ́ á rí ìgbésí ayé ẹ á mọrù bàbá òfò tó jẹ́. ọmọ tó yẹ pé Mohbad wà láyé ó mú orúkọ ẹ ó fi ya tàtú ah Ọlọ́run ah ó ti pẹ́ tí mo ti máa mọ̀ pé kò dáa kọ́lọ́n fi kó tó yáwọ́ kó fi pa bàbá lẹ́yìn ọmọ kò dáa ohun tí mi ò ṣe gbàgbé bàbá mi di èní nìyẹn lóòótọ́ dáadé mi tètè kú mọ́ wa kékeré bọ̀ irú èèyàn tó jẹ́ òun ni ò yẹ kí ìfẹ́ ẹ̀ kúrò lọ́kàn mi ìfẹ́ ibi báyìí ló wà bí wọ́n ṣe nẹ́ẹ̀bì jọ nílé wọn àwọn ọmọ bàbá wọn bàbá bàbá mi ìyàwó méjì ló fẹ́ àtìyàwó first wife àtìyàwó second wife gbogbo ọmọkùnrin tán bí pátá náà jọra wọn torí bàbá náà jọ bákan náà ló ṣe jọra wọn mi ì rírú ẹ̀rí ọmọ first wife ọmọ second wife kò síbi tí mo lọ tí má ti rí ọ́nkù mi tó jọ dáàdì mi ó máa ṣì ń dàbẹ́ nípa ah! ẹ lè understand ọlọ́ọ̀ má fi kú tó yáwọ́ pa bàbá lẹ́yìn ọmọ tí Mohbad ò bá kú ṣálọ́ba máa ṣerú nǹkan tó ṣe ó mọ nǹkan tó ń ṣe ó mọ ó mọ pé ẹni tó lè fèsì òun pé kí ni mí ní nọ́nsẹ̀nsì kò sí láyé mọ́ òun ló ṣe ń ṣe bó ṣe wù ẹ jẹ́ ká máa gbọ́ lọ. torí kí ni ṣára yín ya tó bá ní sinmi tó ní dákẹ́ ṣé ọ̀dọ̀ wèrè jésè ló yẹ kó lọ orí gbogbo nǹkan tí mo ti kà ṣóòtà àkọ́kọ́ tó lọ àtẹ́lẹ̀ orí gbogbo nǹkan tí mo ti sọ nípa ti Bukky Jesse pé ṣòro ayé ẹ̀ ìṣòro ayé ẹ̀ ìṣòro wàláì anytime tí mara àǹtí yẹn tó kàn ṣe jìjìjìjì mo kàn máa ń wò ni ìṣòro ayé ẹ̀ ibi tó bá tiẹ̀ bímọ méjì tí kan ya tálántolo ṣe bá máa understand pé kejì àgbàdùn èkejì wà òkè ẹni tí ò gbádùn ìṣòro pọ̀ nu ayé ẹ̀ bó ṣe ń wòye nígbà tí ìráyè tọmọ ẹ̀ lásìkò tó yẹ kó fún ọmọ yẹn láti ẹ̀ṣọ́ kò ráyè tọmọ yẹn nígbà tọmọ yẹn dàgbà ọmọ yẹn ò láìkè ọmọ yẹn tó bá wọnú yàrá ẹ̀ tó fẹ́ bá ó máa ń fẹ́ bribe ẹ̀ kó lè rojú rẹ ọmọ ẹ̀ Bukky Jesse tó ń bá anyhow tó ń bully ham anyhow òun máa ń fẹ́ ó máa ń fẹ́ bribe ọmọ ẹ̀ kọ́mọ ẹ̀ lè máa nífẹ̀ẹ́ àmọ́ ọmọ ẹ̀ ránṣẹ́ ọmọ ẹ̀ ràn gbogbo ìgbà tó bá ti ń try láti place ọmọ ẹ̀ ọmọ ẹ̀ máa ń tọ̀nù gbogbo ìgbìyànjú yẹ ó máa ń dànù ni á dà sínú bíi ọjọ́ òlèmi àtẹ̀jẹ́ ń sọ̀rọ̀ ẹ gbóhùn sanlẹ̀ do you need this do you need this ọmọ yẹn lè jáde nu yàrá ẹ̀ ni ẹja fi story yẹn lẹ́fọ̀jọ́ mi ẹja máa gbá lọ́ba lọ. rárá kò ń ṣọkú ẹ ìwọ lọlé wọn ọlọ́ǹgán ló ní a rí fọ́tò ẹ bá wa gbé fídíò síta níbi tó ti ń jó tó ti ń jẹun torí lè máa jẹ alátẹnujẹ kò ń ṣọkú ẹ ìwọ sọpọ máa ń lọ lé wọn máa lọ ń parí ìjà àbò sọpẹ lọ ṣe introduction to the engagement kò ń ṣọkọ ẹ alẹ ní nonsense ẹ má bínú jàre. àbókìjẹsì hypertension ló máa pẹ́ èwo ni yẹ́ẹ̀sì ó ń ṣépè fún yín. ẹ ṣe jàre jẹ yan kọ́mẹ́ǹtì yẹn ẹ jẹ hàn pin ẹ̀ lókèjì sí ògbádùn á dẹ̀ máa ṣe bí jáwé jura kó farabalẹ̀ á máa ṣe bí ẹ tájà ajá ti gba ó ti gba pátá gígọ ìdí ẹ̀ dànù oh my god bókè ògbádùn ọlọ́run. Ah. ẹ má bínú mo ní kóòdù ẹ gbọ́ nǹkan tó sọ ó ní ọmọ òun ni o ìyẹn Mohbad sisterin ẹ ṣe jàre God bless you sisterin ó lórúkọ òun ló gbé dání ó ní bó dẹ̀ ṣe kú yìí náà ó lórúkọ òun ló sì gbé dání irọ́ àfi bó ṣe ń sọ fún wa àmọ́ Joseph kan ní ìwọ́n ń jẹ́ alọ́ba ṣé wọ àwọn ẹbí alọ́ba agbóyẹ̀kọ́ dì sóun ẹ̀ toró ń ba ẹbí yẹn lójú jẹ́ ó yẹ kán ṣe gba àwo fún ẹ ó yorúkọ tó bá yorúkọ gan ṣó lè mọ̀ bóyá ó ti yorúkọ ẹ jẹ́ ká sọ pé Wùmí ti yorúkọ ṣó o mọ̀ kánẹ̀mí Wùmí ni ó yẹ kó fún ọmọ yẹn ní promise ọmọ yẹn kó máa jẹ́ promise kí sọ́ọ̀nì mi máa jẹ́ promise sódà torúkọ bàbẹ́ lọmọ yẹn máa máa lò kó wá tún ní kó lọ yorúkọ dáàdì ẹ ẹ gbádùn ẹ kó ṣì lọ́jọ́. o ò lẹ́tọ̀ọ́ Mr. Man o ẹ̀tọ́ kan kò sí o ò ní ẹ̀tọ́ o ò lójú tì ní òṣì ló ń ṣe tó o bá ní ẹ̀tọ́ ò ní wórí social media ẹ ṣera yín lóṣooṣù ọwọ̀ èmi ò ráyè àwọn tó ń parọ́ tó ń tàn ẹ̀ o ò ní ẹ̀tọ́ tó o bá ní ẹ̀tọ́ wà nẹ́tọ̀ nínú family tó bá ti dórí social media ẹ̀tọ́ ẹ̀ ti sọnù inú family gan tó bá fẹ́ sọ ọpọlọ ni ìtorí ẹ̀ ẹ jẹ́ ká kí àwọn ọkùnrin tó fọpọlọ tó lé wọn ó ní ìbùkún ní fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọgbọ́n ṣe kò sí bùkún lórí tiẹ̀ òun ló ṣe ń lo blessing tọmọlọmọ grace tọmọlọmọ tó tó tó ní tó gbé sílẹ̀ nígbà tó papòdà ó sáré tọrùn bọ̀ ó sáré lò ó ìwọ náà péré celebrity ìwọ náà wá ń kọrin kiri kàn má sọ pé kò lè dá ọ lẹ́yìn tọmọ ẹ kú tán ó ti dà nìyẹn adìyẹ tí ó kú sí lè jàgbàdo tí ń jẹ gidi kàn má sọ pé kò lè dàbí tí wàá ti wáṣọ Mohbad wàá máa fíìmù bí Mohbad akọ máa rò ó ni pé ah bó ṣe ń lọ ẹkọ dẹ máa pẹ Mohbad immunization fún wọn ní pressure ayé yìí ààyè iye tó yẹ kó máa kọ́ káàkiri tó bá ti wáṣọ ẹ̀ ọ̀dẹ̀ ṣé bí Mohbad kápẹ́ Mohbad jẹ́wọ́ bí Mohbad arípo tí fẹ́ máa ṣako fẹ́ máa rìn bí Mohbad Bukky Jesse sọ o a lè mú fídíò ẹ̀ wá ká wá play ó ní o ti ń ságì bí Mohbad. Ah. ṣe ti gbọ́ ó lòdì dandan ó gbọ́dọ̀ ṣe é ó ní wọn ò lè gbọ́mọ àlè can you imagine àwọn ò lè gbọ́mọ àlè nílé àwọn can you imagine ìjẹta ni mo ṣe ń sọ pé wò mí tó bá ti mú kọ́ tọ̀dà wá ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ ṣé torí ọmọ yẹn ẹ wá wo bí wèrè ṣe bọ́ ta lánàá òun ò dẹ̀ fẹ́ lọ ṣe court order òun parọ́ páwọn ti ṣe ibi tó ti pọ̀ tó ti ń bára wọn èkó máa ti ní rán application àbí wèrè kan làwọn lọ wọn ò gba court order o wọn ò gba court order o tí Wùmí bá wá sọ fún ẹ pé òun ò ṣe kí ni right tó ní láti fọ́ọ̀sẹ̀ òun sọ pé ṣé ó dágbára ju ìjọba lọ ìjọba wo ló bẹ fọ́ọ̀sẹ̀ Mohbad ó ya ó korúkọ ọmọ ẹ ó kọ sínú ó kọ sára ẹ tó bá nídìí DNA test wá sọ fún wa lórí social media ká máa bẹ búlì ẹ̀ ká máa bẹ búlì bó ṣe ń búlì ẹ̀ ìyá Mohbad gbé ọmọ yẹn jáde lọ́jọ́ kan ó ń kọrin fún nígbà táwọn mẹ́sẹ̀jẹ àwọn òṣìṣẹ́ tó ń bẹ búlì Wùmí tí ìyẹn náà máa ṣe tiẹ̀ ṣe ló gbé bèbí ó sọ bèbí dọmọ lọmọ ó ń fi bèbí júwe ọmọ lọmọ ó dẹ̀ bì tiẹ̀ ó bì tiẹ̀ ṣé bàbá ṣọ́tún lẹ́wọ̀n ṣọ́tún ní nǹkan tẹ́ tó fẹ́. ó láwọn ò lè gbọ́ ọmọ àlè àwọn o nǹkan tó sọ nìyẹn o. ìjọba wo <laughs> ó lọ ọ̀dọ̀ Oríyọmí ó lọ ọ̀dọ̀ Oríyọmí ó tẹ bọ̀.